èyí ga o ìyá arúgbó yìí jí ọmọ ọdún méjì gbé lágége ó ní wọ́n rán òun ni màálùú tó gbẹ̀yìn sọ́dọ̀ fúlàní darandaran kò jìyà tó èyí tí wọ́n fi jẹ ìyá àgbàlagbà kan ìyáàfin bísí ẹgbẹ́rẹ́gbẹ́ ẹni àádọ́rin ọdún sẹ́wọ́ntì kan tó wọ́n fẹ̀sùn kàn pé ó jí ọmọ ọdún méjì gbé nílùú agége nípínlẹ̀ èkó lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ kẹrìnlá oṣù kẹwàá ọdún yìí àwọn ọ̀dọ́ àdúgbò ọ̀hún ló ká ọmọ ọdún méjì kan torúkọ rẹ̀ ń jẹ́ Hussaini Abdullahi mọ́ ìyá arúgbó ọ̀hún lọ́wọ́ tí kò sì lè ṣàlàyé ibi tó ti rí ọmọ ọwọ́ rẹ̀ fáwọn ọ̀dọ́ náà àtòhun tó fẹ́ fi í ṣe ohun tó sọ fún wọn ni pé oníṣòwò tó ń ta ike ní oníwáyà nílùú Agége ló rán òun níṣẹ́ aburú ọ̀hún Aláròyé gbọ́ pé ṣe ni wọ́n dáwọ́ jọ lù ú bàjẹ́ tí wọ́n sì fẹ́ kiná bọ̀ ọ́ lára fóun aburú tó ṣe ṣùgbọ́n pẹ́lọpẹ́ àwọn ẹgbẹ́ láńlọ́ọ̀dù agbègbè náà tí wọ́n rawọ́ ẹ̀bẹ̀ sáwọn ọ̀dọ́ ọ̀hún pé kí wọ́n ṣe sùúrù lórí ọ̀rọ̀ náà náà kí wọ́n má ṣe ṣe àmúlò òfin látọwọ́ ara wọn kí wọ́n má bàa jẹ̀bi lórí ọ̀rọ̀ ọ̀hún ohun tó ń bí àwọn ọ̀dọ́ ọ̀hún nínú ni pé àsìkò ọdún ti ń súnmọ́lé tó sì jẹ́ pé onírúurú ọ̀nà ẹ̀bùrú làwọn oníṣẹ́ burúkú gbogbo máa ń gbà láti wá owó òjijì àwọn láńlọ́ọ̀dù ọ̀hún ni wọ́n fa ìyá àgbàlagbà náà lé àwọn ọlọ́pàá tẹ̀sán ìsọkùkù lọ́wọ́ pé kí wọ́n bá a ṣẹjọ́ lórí ohun tó ṣe yìí alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkó sp benjamin hundeyin tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ sọ pé àwọn èèyàn kan ni wọ́n gba ìyá náà sílẹ̀ lọ́wọ́ àwọn ọ̀dọ́ tó ti fi lílù dábìrà sí i lára tí wọ́n sì mú wá sí tẹ̀sán ọlọ́pàá ìsọkùkù ṣe lẹ̀jẹ̀ ń lára ìyá náà nítorí lílù ọ̀hún pọ̀ gan-an ẹ̀sùn pé ó jí ọmọ gbé ni wọ́n fi kàn án orúkọ ọmọ tí wọ́n ló jí gbé ni Hussaini Abdullahi ọmọ ọdún méjì tó ń gbé lójúlé kejì òpópónà Kílání nílùú Agége lẹ́kọ̀ọ́ ìyá ọmọ náà abilékọ Fatima Abdullahi ti yọjú àwọn ọlọ́pàá sì ti fa ọmọ ọ̀hún lé e lọ́wọ́ alūkkóró ní ìwádìí ń lọ lọ́wọ́ láti fọwọ́ òfin mú oníṣòwò tó rán ìyá arúgbó náà níṣẹ́ burúkú ọ̀hún kó lè jìyà ẹ̀ṣẹ̀ ohun tó ṣe yìí adéwálé adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online faith adébọlá ló kà á sétí ìgbọ́